káyọ̀dé adéjùmọ̀ ni orúkọ tèmi àwọn èèyàn máa ń pè mí ní orí afẹ́fẹ́ ní bàbá yùnkẹ́yùnkẹ́ ọ̀pọ̀ èèyàn dẹ̀ máa ń pè mí ní báàròyìn ti fàájì one oh six point five fm ọmọ bíbí òkèmẹ̀sí ní ìpínlẹ̀ èkìtì ni mí ní ìjọba àbílẹ̀ èkìtì west ọlọ́run ó fi aya dáadáa ta mí lọ́rẹ bẹ́ẹ̀ náà ni ọlọ́run fi ọmọ ta mí lọ́rẹ pẹ̀lú àìmọye ilé ẹ̀kọ́ náà láti lọ láti rí pé ìmọ̀ là ń ka ìròyìn lórí afẹ́fẹ́ là ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ó jẹ́ ní tí a mọ̀ ọ́n sí dáadáa. mo rántí ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí í ṣe irú nǹkan lórí afẹ́fẹ́ báyìí kò kọ́kọ́ hàn sí mi pé kí n lọ máa ṣe ṣùgbọ́n ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ olùkọ́ ní fáfitì ibi tí mo ti ń ṣiṣẹ́ ló sọ pé mo ah, mà ní ẹ̀bùn là ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ yìí pé mi ò ṣe kúkú lọ kí n máa ṣe irú iṣẹ́ pé mi ò ń ṣe kò ń iṣẹ́ mi ò ń ṣe tó yẹ pé kí n dúró sáàárín ilé ẹ̀kọ́ nìkan o wípé kí n kúkú lọ sí ilé àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ pé bẹ́ẹ̀ gan níbi tí Ọlọ́run tó rán mi lọ èmi ń wò pé kí ni bàbá yìí rí ọ̀kan lára àwọn tó ń jẹ́ professor ní ilé ẹ̀kọ́ Lagos State University ńgbà yẹn ni wọ́n bá mi sọ̀rọ̀ yìí ọ̀kan lára wọn ni professor Fọlọ́runṣọ́ bákan náà ni professor Adéníyì náà gbà mí níyànjú ẹ̀ nígbà tí wọ́n á gbé fọ́ọ̀mù láǹkàwé níbẹ̀ jáde fún ti ìkẹ́kọ̀ọ́ communication art bí mo ṣe lọ gbà á nìyẹn ìgbà tí mo kọ́kọ́ gbà á professor Fọlọ́runṣọ́ ń bá mi sọ pé ah, ó tún fẹ́ kàwé ní ìwọ tó ti lẹ́bùn tó ti ní gbogbo nǹkan kan rẹ̀ yà màá ní ó wù mí kí n kí n kàwé kí n lè gbéra mi sókè dáadáa kí èmi náà kí n tún lè nímọ̀ dáadáa sí i n tí ẹ sọ pé Ọlọ́run fi rán mi yìí bí mo ṣe bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn nígbà tí mo sì parí ẹ̀ mo lọ ṣe bí irú ìkẹ́kọ̀ọ́ ọ̀tá gbangba tí wọ́n máa ń pè níbi IT yẹn ní rédíò Lagos nígbà yẹn ìgbà yẹn wọ́n sì wà ní ibi tí wọ́n ń pè ní rédíò bus stop ní agbègbè Ìkẹjà lọ́hùn-ún títí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tó yá mo kúrò ní LASU ńbẹ̀ bí mo ṣe darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ LTV ní kànnì kẹjọ lẹ́kọ̀ọ́ nìyẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àbẹ̀rẹ̀ sí ní ṣe nígbà tó tún pẹ́ la kúrò ńbẹ̀ láti ipasẹ̀ ìrànlọ́wọ́ ọ̀kan lára àwọn ọ̀gá tí wọ́n jẹ́ oníròyìn ní LTV ńbẹ̀ Dòkun Awólérè wọ́n ti di ọ̀mọ̀wé nísìnyí Dr. Dòkun Awólérè àwọn pẹ̀lú. Tóyìnká wojú ẹ̀ wọ́n jọ wà ń bẹ̀ nígbà náà lọ́hùn tí mo fi wá sí ilé iṣẹ́ ń bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́lọ̀ ṣe ń bá wa ṣe tí àwa náà di ẹni tí ìgbà ojúmọ́ lónìí nínú pé à ń sọ̀rọ̀ à ń kàròyìn à ń ṣe ètò lórí afẹ́fẹ́ rẹ̀. tá a bá ní ká máa wò ó ní bíi méní méjì mẹ́ta ọjọ́ àbókí náà ti pẹ́ nínú eégún o a ti tó bíi ọdún bíi bẹ́ẹ̀ bí ọdún bíi méjìdínlógún ni ká pè é táwa náà ti bẹ̀rẹ̀ látìgbà tá a sì ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé bó ti hù kóòrùn mú tó sánmà dúdú díẹ̀ yóò wà ń bẹ̀. ní pàtó lára àwọn àdojúkọ tí mo ti bá pàdé dáadáa kò ju fífi àwọn ọmọ mi àti ìyàwó sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ńgbà míì torí ibi tí mo ń gbé ó jìnnà síbi tí mo ti ń ṣiṣẹ́ ó sì di dandan gẹ́gẹ́ bí iṣẹ́ oníròyìn àti ẹni tó ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ wípé ká rí wípé à ń ṣohun gbogbo lákòókò tó yẹ ká ṣe é a gbọ́dọ̀ sọ pé nítorí pé bóyá ọmọ àbí ẹbí ó di wà lọ́wọ́ bákan náà ìgbà míì tá a bá sọ nípa ti owó nǹkan nǹkan ká fọpẹ́ fọlọ́run ọba náà ni ṣùgbọ́n ńgbà míì yóò ṣàfẹ́rẹ́ síbẹ̀síbẹ̀ a gbọ́dọ̀ tẹ̀síwájú mo rántí ọjọ́ kan lára àwọn àdójúkọ mo wà ní ibi tí mò ń gbé ní ìlú àgbàdáìgì lọ́hùn ni bí wọ́n ti pè mí láti ibi iṣẹ́ nìyẹn èmi sì ti ń wò pé ọjọ́ yìí ó yẹ kí n sinmi ni ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ ní ẹnu bodè ìlú ní sẹ̀mẹ̀ lọ́hùn-ún tó jẹ́ pé gbogbo ọkọ̀ tiẹ̀ lọ mọ́ ẹni kò sí nǹkan tó ń lọ tí wọ́n ti pè mí pé ṣé o mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ní bọ́dà ní sẹ̀mẹ̀lọ́hùn mo níbẹ̀ ni mo ti gbọ́ báyìí báyìí báyìí báyìí tẹ̀síwájú kó máa lọ síbẹ̀ láti bẹ̀ kó fún wa ní ìròyìn nǹkan tí ń ṣẹlẹ̀ ká lè mọ̀ bíbẹ̀ ti ṣe rí ó di dandan gẹ́gẹ́ bí oníròyìn mo sì gbéra mo lọ ọlọ́run ràn mí lọ́wọ́ mo fi ìròyìn tó yẹ kí wọ́n gbọ́ mo fi ránṣẹ́ sí iléeṣẹ́ rédíò wa díẹ̀ lára àwọn nǹkan tá a ti dojúkọ náà níwọ̀nba òǹpẹ̀rẹ̀ lórí afẹ́fẹ́ tí mo jẹ́ ìròyìn gan ni mo yàn láàyò jùlọ gẹ́gẹ́ bí oníròyìn eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan òun náà ni ṣíṣe ìròyìn àti kíkọ ìròyìn tó mú lọ́wọ́ ẹni tí ó bá jẹ́ oníròyìn yàtọ̀ sí ìgbà tí àwọn tí wọ́n jẹ́ aṣojú kọ̀ròyìn bá ti lọ káàkiri tí wọ́n pa gbogbo ẹ̀ papọ̀ ẹni tí ó jẹ́ oníròyìn tí ìbá ti ṣe ti eléèbúdé tó jẹ́ ti èdè abínibí ti yorùbá àbí èdè míì yòówù tó bá lè jẹ́ ó di dandan fún ẹni tó jẹ́ oníròyìn yìí láti rí i pé ó tú u palẹ̀ lọ́nà tí ó fi yé kálukú àwọn èèyàn tí wọ́n ń tẹ́tí gbọ́ ní èdè ntí à ń tú u sí gẹ́gẹ́ ti yorùbá tiwa báyìí a gbọ́dọ̀ mú láti inú èbó ká tú sí yorùbá tó dán mọ́rán